إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adáragbọ́nà ọlọ́run àlékún fi ọlọ́run orí àgbẹ̀gbẹ̀ fún ọlọ́run kúrọ̀bá àlẹ́wọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ah, gẹ́gẹ́ ààrẹ tá a ṣe lọ nípa bó ti yẹ kí a máa tú alkọ̀hálì pẹ̀lú ọ̀nà tó dáa láti lè tú alkọ̀hálì òní ìtọ́rọ̀kọ hàlì kẹrí ìlúmọ̀tò káfí ẹ̀rí káfí tú alukọ̀hán ọ̀nà mẹ́ta náà ni inú káfí àyà alukọ̀hán káfí tú àyà tó lọ dáadáa abẹ́ẹ̀kọ́ káfí àyà káfí súnà na nínú àwọn ọ̀nà tí a fi rí pé a ní bùkátà fi súnà lẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam láti lè tú al-Qur'an a ní bùkátà sí آية كمان القرآن الكريم الله أبارك وإذا صرفت الحج فليس عليكم جناح أن تقتسموا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا هو نصرة النساء آية 101 أجاو آية إني أقول سبيل ربوة أعرفي إتماري ولربي قل وإذا ضربتم في الحرب ẹ bá tó ìrìn àjò lórí ilẹ̀ àlẹ́sà àlẹ́kùn jùlọ kò sí láì sí fún yín àtàkùrú nínú sọ̀lá kẹ̀dínlùkù gbàdúrà travel àyà tí ń sọ fún wa nípa pọ́sùn rẹ̀ lẹ́yìn yẹ bá sí ìrìn àjò àti lókè fún yín nígbà wo ti bù ìnìkí tó tẹ́ ń báyà tẹ́ ń bẹ̀rù ayé lè tí náà fún un lẹ́nu ẹ̀káfà o káwọn tòkòrò ní má fi tí náà ní ẹ̀dínlò. bàbá wo ayé yìí dáadáa in tó lè fà á tó yóò fi dín òkú ní táyì sọ ni pé bá rí pé àwọn tí ó di sọ́ọ̀pù wa bẹ̀rù lójú ọ̀nà àkáàtì tí ó bàbá wa ń kọ́ bọ̀dá ní káwò ló ní à ń sìn àjò ẹni wọ́n ń ba rẹ̀ orílẹ̀-èdè láti sìn àjò ẹni mo dára lọ́nà àbòsí ọ̀sìn sílùpà àti ìtàlẹ́bà Muhammad sọ̀rọ̀ bá wà lọ sọ́lá òní tú áyà rẹ̀ tábàdílá wọ áyà rẹ̀ ní káwà sí kọ́sù ní ìrìn àjò wọ́n bá ìbéèrè títà ló béèrè sọ́bà tó béèrè láti bá Muhammad ìrọ̀lá ọ̀rọ̀ náà mọ́tà ní káyà ìfún ọ̀tá ó ní bọ́ọ̀tì أقول ما بالنا نقصد وقد آمنا أقول أمنا قل هو الذي تبدأ أمن بنقول عزم فقط بعد فاتحة في قال عن ابن صدقة فصدق الله بها عليكم تعالى الله يقول فاقبلوا صدقة أنت تعالى الله الله àdìsí alẹ́ Muhammad sọ̀lọ̀sọ́lá ní ṣe fún àpé kìí ṣe gbàtà bá ń fáyà lè kan lálẹ́mọ̀dé ọ̀rọ̀ ṣùgbọ́n mo pé àwọn ayé àti wà nínú àlùkùnrin pẹ̀lú tí a ní gbàgbọ́ ilé àdùkátù pẹ̀lú àti àdúrà Muhammad sallallahu alaihi wasallam eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tẹ̀sí láyé wọn ní mo lò náà fi sọ pé sí ọlọ́run bọ̀ sọ. tẹ̀sí ẹlẹ́kẹta òun náà tẹ̀sí oṣù hàrá tẹ̀sí táwọn tàbí àti sallallahu alaihi wasallam tàbá ṣe olùtẹ̀lé ìyẹn lè ráwọn ayé àwọn ọ̀sán hàn pẹ̀lú tó yẹ sí pé àwọn súnà àwọn ayé àwọn hàn ààrùn náà rẹ̀ tẹ́bí àwọn sáábí àwọn akálàyé àpò wa ìgbà ìlàyà sí ìgbà ìlàyà sí ìgbà ìlàyà sí. inú nígbà tí ọlọ́run ọba tó ká àlejò àlejò ọlọ́run ọba ọlọ́run ọba ìwọ̀sán náà nígbà tí bá wọn sọ ọba ọba àwọn apákan náà wọn sàádé rẹ̀ wọ́n bá àlẹ́bà wọn ọ̀sán wọn fi àlẹ́bì àlẹ́bà fi sí àwọn káàkiri ìwé à ọkọ̀ tó ti rẹ̀ lọ́pàá àwọn ẹni sọ̀rọ̀ má gbà ìdí olùsùlámù náà ẹ àlẹ́bì sára òbí àti àwọn sọ̀hábà rẹ̀ ọlọ́wọ́ tó ń gbé ló wá sọ àyà kalẹ̀ pàdé Muhammad sallallahu alaihi wasallam olùwàsíwì náà sọ máa yọ ní ilẹ̀ tó ń lọ bá ìgbàdá ìgbàlá ìdílé náà wáyé ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا الله سبحانه محمد صلى الله عليه وسلم قصد نفسك مع الذين يكون وبلا قدو

àwọn oníṣúfí àwọn ní ayà ilẹ̀ ní sọ nípa àsọ́bò pàtàkì lọ àdíkè sáà máa ń sọ méjì àmà ayà ní sọ kàrí ògbélọ́wọ́ ni yẹn ló náà wọ́n bá wọn ọlọ́run ló jámẹ́lò mọ̀dọ́rẹ̀ ìdẹ̀rù bọ̀t ó lọ dọ̀mí ìwé kò tún ọ̀gbọ́n sí àmọ́ tó jẹ́ lágbọ́yé rẹ̀ na àwọn sábì alẹ́ Muhammad sallallahu alaihi wasallam Abdullahi ibn Mas'ud yallahu ta'ala ó ní òun lòun sì kẹfà àwọn tí ọlọ́run tọ́ka sí yọ́lá ka ọdún àwọn kan wá kóra wọn jọ́nu mọ́sálásí kan wọ́n ti ń kiri jẹma wọ́n sa òkúta wẹ́rẹ́ wọ́n sàtíwájú wọ́n mú lọ́kọ̀ kan la ilaha illallah la ilaha illallah ní ìgbàmí ọmọ apàdé àgbààfà òkùnláyé nínú àwọn sàábì àdúgbò Muhammad sallam onígbàgbọ Abdulrahman Abdullahi nasara wọn lọ bá gbàtó lọ bá ó wà ní màtí mọ́sálásì ẹni mo gbà yẹn ṣe lé wọn ní wọn ṣe wọn ṣàlàyé fún ọba sọ fún ọ pé ìjọba ìta láyé láyé lára jẹ máa ń gbé pẹ̀lú ka ẹ̀ ká máa ka ẹ̀ tí wọ́n sì lórí ní ìgbà sí lọ abúlé ìjọba wọn láti ìgbà wọn. tí a ní abúlé ìjọba àti ayé ayé òun tó ní bá wọn òun ni wọn kó wà láwọn tí àwọn tó wà láti sábà máa ń gbóná. eléyìí wọn náà àdáyé. bákan náà nínú àwọn ẹ̀rí sáfẹ́ máa lò sáàmà pé amínúkátà sí ẹ̀sùn àwọn sáré àyẹ̀wò Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yà lọ́wọ́ tọ́jú ìgbà àyà ẹlẹ́kẹ̀ẹ́fà tí wọ́n ti sàlàyé nípa ìmọ̀ àrùn àbí music orí kíkọ́ tó nínú tó lẹ́kọ̀ọ́ àti tó lẹ́kọ̀ọ́. wọ́n nílẹ̀ náà ilẹ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ẹ̀rì ní ọmọ máa ń yẹ láwọn ẹni tí ó lọ wá tí ó lọ fi owó rẹ̀ tí ó lọ fi ra ìrìnlẹ̀ àtẹ̀lẹ̀ kí nǹkan yíò wá sọ́nù olùgbé ọ̀nà ọba lè ìrìnlẹ̀ tí wọ́n sì mú mẹ́lẹ́ pàtàkì wọ́n ti rẹ̀ wáyẹ̀ tẹ́kìlẹ̀ ولأولئك لهم عذاب مهين ìyá ayẹpẹ láti jẹ mọ́. Ibi tó wọ́n ń gbà ti láyà yìí tó jájá gbọ́jú máa rẹ̀ yìí tó lẹ́nu láwọ̀ àti. Àmáníká tó láwọ̀ àti pẹ̀lú èdè lọ́wọ́ kò fún wa ní ìrúnà ọlọ́ọba. Ìjọba ọba tó léwọ̀ lọ́gbẹ́ ọlọ́run wọn lónà náà nígbà ẹ̀rọ àwọn ènìyàn máa ń yẹ ẹsẹ̀ nígbà wọn fún mi ẹni tí ó ra ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí. Ṣé ìbá ọ̀rẹ́ rẹ̀ yìí lè sí ilẹ̀ àwọn ìsàbí ìdá òun wà sọ ìrìn tó lójọ́ lọ́wọ́ ọba tó sọ ìrìn pátápátá ọ̀rẹ́ rẹ̀ yẹn wọ́n rà. Tó wá lọ́rẹ̀ yìí náà Abdullahi bin Abbas bin Mas'ud bin Al-Bina. Ó ní sí ìdíwọ̀n. lórí ìgbìmọ̀. Sòrò jábà pé ẹni wọ́n sọ nígbà yìí lórí ìgbìmọ̀ níta pé orin gbígbọ́ tó bá ní ìlú nínú kíkọ́ rẹ̀ gbígbọ́ rẹ̀ ìwọ̀n náà ṣe àgbà. Àlébìkan ọlọ́run Adéwàsọ́lá ó tún náà rí rẹ̀ pé àwọn sápọ̀ wá àwọn akẹ́kọ̀ọ́ wọn bá tún ní àwọn wọ́n nínú rẹ̀ olóòdìnà nínú rẹ̀ olóòdìgbọ́nà ẹjá sí olóòdì àwọn ẹni tí ó ń tẹ̀tọ́ mọ́lẹ́kọ́dá alẹ́kọ́dá ń kọ́ ni olówọ́lẹ́ àà mọ́ àdámúná oṣìṣẹ́ rọ̀ ọmọ ní àmà kọ́ àdámú lórí wọn máa yá máa rọ̀dá bẹ́ẹ̀ ni òye òkúrò yìí àìyẹ́ndà pẹ̀lú ilé àwọn ọ̀nà. Ó wá ní àwọn ìlú gbá tí máa wà níbi ọ̀rọ̀ oríṣi. Bàbáyé lórí àlẹ́sọ̀ ọlọ́run àlọ́sọ́lá omi ìlànà ìṣẹ́rẹ̀ lásìkò. Ilẹ̀ nínú àwọn ṣẹ́rẹ̀ orin èyí tó tó mọ́kọ́ jáde. Èyí tí àlẹ́bẹ̀ sọ ń gbà yìí, ṣẹ́rẹ̀ ìgbàlẹ́bẹ̀ sọ. Èyí tí àfáwà àkùnlẹ́ ẹ̀rọ sọ̀rọ̀ káwọn sọ àlìbìnrin náà wò. Àmọ́ yóò bá táwọn bá bẹ́rẹ̀ méjèèjì ìsinmi mẹ́nà wọ́n fún àṣírí wọ́n tún nítorí àlìbìnà wọ́n tún nítorí bẹ́ẹ̀ lóyẹ̀ tẹ̀síra wọn ìtàkùn iṣẹ́ rẹ̀ òun náà ní ọ̀rọ̀ tó yà sọ tó lóṣù wọn ní ìdí ìparí pẹ̀lú ara àbíkà náà lẹ́nu ọkọ̀ mẹ́wàá bí alákọ̀ọ́bá parí pẹ̀lú láàmù ẹ́ gbogbo mẹ́sàn-án tó ti náà láàmù ní parí ẹ̀ tó yà àṣírí ولا يحسب إلى مال إلى النفس فداعوا إلى جهل لا مبدعوا فإن كنت ذا مال فأنت محرم وقولك وقولك آه، إيه، قلت إيه بعض الناس قلنا قالوا عين عين عين عين إذا إيه أنت قاتلين أي بيجي من بين اللي بيجي من بين عملت يا ابن الفقاسي البناء ولا كنت انت على المسؤولين اللي جبت المسؤولين في البناء بنقول انت ما هو قرار من قول سنة من قول كما هي المسؤولين بين يبقى في البناء قلنا له عبد الناس بقنا هو لو عيسان تنسي نسي من الاسعار نقول نقول بين المسؤولين أفوها أبقى في البناء أولي هذا الله عليه وسلم wọ́n ilé wọn náà ń ṣà pẹ̀lú àwọn ọ̀rẹ́ kékeré tí wọ́n lu lódúró wọ́n lu dúdú wọ́n lu dúdú sí kọ́ni. Akọ́nàbà kọ́nàbà kọ́nà wọn kí ló sọ lùsùmáwò ṣèyítọ́n bẹ́ẹ̀ nàrí ọ̀nàmà ìwàsánà. Owó ni ọ̀rẹ́ ẹ̀ ojú tí wọ́n ti dá sí ilé àjẹ́jú ó pè mí lùsùmáwò ṣèyítọ́n. Ìbéèrè pé sáà tí a bá fi lágbára láti fi nǹkan ní ilẹ̀-ilẹ̀ lágbára rẹ̀ àgbọ́yé gbóyà bẹ̀rẹ̀ ní Muhammad ọmọ ọ̀tọ́lá alábi ìdá ọmọ ìwọ̀nlẹ̀ ọ̀hánà ìdìnnà bí tó máa lu olólùwà bí táwọn afá àti máa gbọ́yé ìgbàlẹ̀ pé adéṣe so eléyìí àwọn ọmọ. Oníṣẹ́ wọn pé àtọ́wọ́ bá ti láàpọ̀ lọ́wọ́ lórí ní ọ̀rọ̀ àgbẹ̀ ẹni lálàtọ̀ rẹ̀ ní ẹni àpòláàdì sí abẹ́ ọ̀rọ̀ ìṣòro olóòrùn àwọn ìmọ̀lẹ̀. Orílẹ̀ èdè lórí ẹ̀sìn ìlú kò sí ẹ̀kọ́ ṣáájú lè máa fún. Kéèyàn tún àtúnhálẹ̀ kẹrin pẹ̀lú ẹ̀rí sáré pàtó ìwé. ọ̀nà méjì sáré náà ń bá tó àlùkò máa ń tẹ̀lé ká ní kò bá oníkẹ́ ẹ̀sìn tó máa ìgbà ń dájú. kí ẹ̀rọ gbogbo náà ká kàkà lè rí kó máa kà wá nìkan tó dá ìyẹn ọ̀gá tó. ìkànnì tó dára ìkànnì bẹ́ẹ̀ wà tó dájú àwọn ìjọba tí ó ń gbádà káàtù tẹ̀síìrù àwọn sọ̀hárà ní ìtànẹ́bí ní àwọn ìlú ọ̀sẹ̀ ìlú gbogbo àlùkò á ń gbé lọ́dún ìdílé àwọn ìlú látàrí wa àwọn ìlú ọba òun ń dáwùjọ wájú àwọn ìlú kálukú àlùkò á ń gbé àwọn ìlú rí àwọn ìlú àwọn tó fà jù àwọn tí wọ́n kàkọ́ àti ìlú lábọ́ aláfẹ́ ni lọ́dún máa fi ìlú lábọ́ wá bá pọ̀ láwùjọ àyè nígbà tó hàn lórí ẹlòmíì wọn ti sọ yẹlé ẹlòmíì wọn tó tó yẹ ẹlòmíì bẹ̀rẹ̀ náà ẹlòmíì bẹ̀rẹ̀ náà pa ẹ̀ máa ń pa lórí wọn. ààrẹ ti sọ pé ọlọ́run bá dá kọ fá ó dá kọ ifá nínú àdúgbò lórí ó náà ti tún tó kájí à onífàkọ́ àná. tẹ̀sí ìgbà ilé ìjọba tó tọ́ bá àwọn èèyàn lẹ̀ kí wọ́n máa lọ sí ìlú olùlágbáyà àwọn ọ̀dọ́ ti sọ̀rọ̀ àwọn tó láàrin máa ń sọ̀rọ̀ á ní pẹ̀lú lágbáyà wa àwọn àwọn amúnà ẹ̀rí wa àwọn afọ́ wa tẹ̀ ẹ̀rí wa wọ́n dà á lọ. ó ní ọ̀sẹ̀ ọ̀rọ̀ kọ bá ní tó ń lọ yìí tí lọ́mọ tó ń lajọ mọ́ àkún bẹ́ẹ̀ ni wọ́n ìtàbílà ètò hàn olówó fi àtò hàn wà fún tẹ́lẹ̀ fún wa tó máa rẹ̀ alẹ́ ìwà rẹ̀ tó bá bẹ́ pé ìlú tó ṣẹlẹ̀ ìgbàjọ́ fẹ́ mọ́ wà ní ọ̀rẹ́ ìwà rẹ̀ tó gbé wà tó ń sùn àlọ́run tó hàn ní sọ̀tà ìfẹ́

náà bàbá wọn láti sì yára àwọn àfáàtí wọ́n sọ ṣíwò rẹ̀ káwọn ní sọ̀rọ̀ lápòlò rẹ̀ tó wá gbọ́n pé èmi àti ẹ̀nà ìfẹ́ láti máa ti pẹ̀ sí pẹ̀lú lákàyà wa láà àwọn tẹ̀sí wà fáyọ̀ ti kọ́ kí lẹ́fẹ́ mọ́mọ́ ti jẹ́ sọ́rí tẹ̀sí kúrútù bíbẹ̀ lẹ́ẹ̀ ẹ́ ìlú kẹsí náà wà lẹ̀ àwọn tẹ̀sí ń pọ̀ àdúwọ́lù bayan tẹ fáwọn aṣọ kéèkú oná wà lẹ̀ kí ma lọ àwọn ó dá púpọ̀ ju kí ẹnu fún ẹmọ tó kò hàn pẹ̀lú lákàyè náà ẹnìkan jọka ó fẹ́ ti wà ha lè ha ti dọ́gba ọlọ́run búra pẹ̀lú àwọn tírèlì ẹ̀dàkùn tírèlì so òun wá láti pa nẹ́bí ọlápẹ́sẹ̀ ló wà lẹ̀ tí wọ́n ń takò bá rẹ̀ lójú ọláyé lónìí subhanallah ọlọ́run bá tó sọ àlùfáà nìkalẹ̀ ó ní ìgbọ̀dọ̀ ẹgbẹ̀ ẹ̀rún bẹ́ẹ̀ ó ní ìgbọ̀dọ̀ dákọ̀ mú bẹ́ẹ̀ alẹ́ rí àwọn súnmọ́ ìmú bẹ́ẹ̀ tí ó sì dédé pẹ̀lú ìṣẹ̀mí ayé wa lónìí sùtọ́wá tó sọ pé tọ́sí lè sùn fún alọ́gbọ́dá ẹ kẹsì àyà tí mo kà ní ẹ̀ka ló sọ́sì lè sáà àyà wà lọ́wọ́ wa ṣé máa wájú rẹ̀. Ní kábí àwọn ẹlẹ́ wá ní kábí àwọn ẹlẹ́ máa tètè sí irú káwọn tètè sí ìtọ́jú lágbára wọn kàn láyé wọ́n sọ àwọn Yorùbá. Gbàtọ́ lọ́wọ́ bá ń sọ fún àdúgbò láwọn àtọ́nà pé wọ́n bá ń àwọn tó bá ṣe bá dé ojú ogun tí wọ́n fẹ́ kírun ọlọ́run wà nígbà kọ́ńtà fèhì fàkọ́ńtà ìlànà sọ́dà ọlọ́run tó bá wà láàrin wọn tẹ̀sí wà lójú ogun fábílẹ̀ fún wọn nípa tó ń bá kà nínú àwọn tẹ́jọ́ lójú yìí tó ń tẹ̀lé wọn tí wọ́n kí pẹ̀lú ẹ̀ wọ́n lè òhú àfihàtà tí wọ́n sì mú nǹkan ogun wọn àfikọ́pá bí ìjà wọn àfikọ́pá nígbà tí wọ́n lọ rẹ̀ nígbà abẹ́lú ilé àdíkù ìyáyà ẹgbẹ́ ìtọ́ ọba súnmọ̀ ìfún wa ó ti báwọn sọ́rọ̀ bá fẹ́ kí ọ̀rọ̀ gbogbo àwọn náà wẹ́ fún gbogbo tó àbá ti bẹ̀rẹ̀ ogun yẹ a máa ti gẹ́sì pẹ̀lú àwọn ọ̀tọ́ láfẹ́ bá jà áfẹ́ra méjì iná tó kọ́ kí lákàdé pẹ̀lú àwọn kan tó wọ́n máa sára yẹ àbọ̀ àdó wọn àwọn ọ̀tá ó wá ní àwọn tí wọ́n bá ń tún lọ́wọ́ káwọn náà mú nǹkan ìyá wọn láti kọ́pá ó tẹ́ẹ̀tẹ́ káwọn tó fífẹ́ lọ community náà bá wọn ọwọ́ ìjọba kọ́pá bàtẹ́nì kan fẹ́ẹ́ tẹ̀sí ìgbà ìjì ẹ̀ ló sọ ó ní ìwọ tí wọ́n náà bá du pààrọ̀ àyà tí àyà ọdẹ mara tó gbọ́ fi sọ ààrẹ wọ́n bọ́ wọ́n tí ó lọ àwọn ọ̀tá ilẹ̀ lọ́pọ̀ ní ìdí òní wọ́n á tà sí ọ atẹ́gùn ìjàrà tí bá lò ó lè mọ̀ ẹgbẹ́ fi rù sùtọ́wọ́ fi àwọn èèyàn lẹ̀ kọ́mọ̀ ti tẹ̀sí ẹlù lákàì wọ́n sọ kábi súnà tó áyà kábi ọ̀rọ̀ àwọn sáré àbí tó àyà tó tó kàn wọ àtẹ̀mí yóò pẹ́ àti àwọn sọ́lá fún mi àwọn àfá àwọn àfá àwọn àfá àwọn àfá àwọn ìtẹ̀sí ẹ̀ kó tó pé wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n jẹ lórí ọ̀rẹ́ ọ̀rẹ́ pátá tẹ̀sí àwọn wọ̀nyí inú sọ̀rọ̀ yàn jẹ́ náà kọ́nà ọ̀la fún àwọn ẹni ọmọ ogun ojú ọjọ́ náà ló burúkú tí àwọn olùsọ̀rọ̀ àárín ìṣọ́lá ìkẹyìn àbájú ní ọ̀la abẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ tẹ̀sí wa níbi abájú ní ọdún kọjá lọ abẹ́láwà lè kọjá fún àmì àbúrú rẹ̀ ìta ọ̀sẹ̀ àwọn ẹ̀mí sọ́júmà kásàrà ìbáwò ní ayé fún ẹ̀mọ́hánì kẹrin وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته